sì ń fà á lọ wọ́n mú ọkùnrin kan símọ́nì ará kírẹ́nè tí ó ń ti ìgbèríko bọ̀ òní wọ́n sì gbé àgbélébù náà lé kí ó máa rúbọ̀ tẹ̀lé jésù ìjọ ènìyàn púpọ̀ ni ó ń tọ̀ ọ́ àti àwọn obìnrin tí ń pohùn réré ẹkún tí wọ́n sì ń ṣe ìdárò rẹ̀ ṣùgbọ́n jésù yíjú padà sí wọn ó sì wí pé ẹ̀yin ọmọbìnrin jerúsálẹ́mù ẹ má sọkún fún mi ṣùgbọ́n ẹ sọkún fún ara yín àti fún àwọn ọmọ yín nítorí kíyèsí ọjọ́ ń bọ̀ ní èyí tí ẹ̀yin ò wí pé ìbùkún ni fún àgàn àti fún inú tí kò bímọ rí àti fún ọmú tí a kò fúnni mu rí nígbà náà ni wọn ó bẹ̀rẹ̀ sí í wí fún àwọn òkè ńlá pé wólù wá àti fún àwọn òkè kéékèèké pé bò wá mọ́lẹ̀ nítorí bí wọ́n bá ń ṣe nǹkan wọ̀nyí sára igi tútù kí ni a ó ṣe sára igi gbígbẹ wọ́n sì fa àwọn arúfin méjì lọ láti pa wọ́n pẹ̀lú rẹ̀ nígbà tí wọ́n dé ibi tí à ń pè ní agbárí níbẹ̀ ni wọ́n gbé kàn án mọ́ àgbélébù àti àwọn arúfin náà ọ̀kan ní ọwọ́ ọ̀tún àti èkejì ní ọwọ́ òsì jésù sì wí pé bàbá dáríjì wọ́n nítorí tí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe wọ́n sì pín aṣọ rẹ̀ láàrin ara wọn wọ́n di ìbo rẹ̀ àwọn èèyàn sì dúró ń wòran àti àwọn ìjòyè pẹ̀lú wọn wọ́n ń yọ ṣùtì sí i wípé ó gba àwọn ẹlòmíràn là kí ó gba ara rẹ̀ là yìí bá ṣe Kristi àyànfẹ́ Ọlọ́run àwọn ọmọ ogun pẹ̀lú fi ń ṣe ẹlẹ́yà wọ́n tọ̀ ọ́ wá wọ́n ń fi ọtí kíkan fún un mu wọ́n sì ń wí pé bí ìwọ bá ṣe ọba àwọn Júù gba ara rẹ̀ là wọ́n sì kọ̀wé àkọlé sí ìgbèrí rẹ̀ ní èdè Hélènì àti ní Látìnì àti ní Hébérù wípé èyí ni ọba àwọn júù àti ọ̀kan nínú àwọn arúfin tí a gbé kọ́ fi ń ṣe ẹlẹ́yà wípé bí ìwọ bá ń ṣe kristi gba ara rẹ là àti àwa náà ṣùgbọ́n ìyá èkejì dáhùn ó ń bá a wípé ìwọ kò bẹ̀rù ọlọ́run ìwọ wà nínú ẹ̀bi kan ní ti àwa wọ́n jàre wa nítorí pé èrè ohun tí a ṣe ni àwa ń jẹ ṣùgbọ́n ọkùnrin yìí kò ṣe ohun búburú kankan ó sì wí jésù rántí mi nígbà tí ìwọ bá dé ìjọba rẹ jésù wí fún un pé lóòótọ́ ni mo wí fún ọ lónìí ni ìwọ wà pẹ̀lú mi ní párádísè ó sì tó ìwọ̀n wákàtí kẹfà ọjọ́ òkùnkùn sì ṣú bo gbogbo ilẹ̀ títí ó fi di wákàtí kẹsàn-án ọjọ́ oòrùn sì ṣókùnkùn aṣọ ìlẹ̀kẹ̀ tẹ́bìlì sì ya ní agbede méjì nígbà tí jésù kígbe ní òun rárá ó ní bàbá ní ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé nígbà tó sì wí èyí tán ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́ nígbà tí balógun ọ̀rún rí ohun tí ó ṣe ó yìn ọlọ́run lógo wípé dájúdájú olódodo ni ọkùnrin yìí gbogbo ìjọ ènìyàn tí ó péjọ láti wo ìran yìí nígbà tí wọ́n bá rí ohun tí ó ń ṣẹlẹ̀ wọ́n á lu ara wọn ní òkun àyà wọ́n á sì yí padà àti gbogbo àwọn ojúlùmọ̀ rẹ̀ àti àwọn obìnrin tí ń tọ̀ lẹ́yìn láti gálílì wá wọ́n dúró lókèèrè wọ́n ń wo nǹkan wọ̀nyí ṣìkíyèsí ọkùnrin kan tí à ń pè ní Jósẹ́fù ìgbìmọ̀ ènìyàn rere àti olóòótọ́ òun kò bá wọn lọ́wọ́ nínú ìmọ̀ àti ìṣe wọn ará Arimathea ìlú àwọn Júù kan ẹni tí òun pẹ̀lú retí ìjọba Ọlọ́run ọkùnrin yìí tọ̀ Pílátù lọ ó sì tọrọ òkú Jésù nígbà tí ó sì sọ kalẹ̀ ó sì fi aṣọ ààlà dì í ó sì tẹ́ sínú ibojì tí a gbẹ́ nínú òkúta níbi tí a kò tí ì tẹ́ ẹnikẹ́ni sí rí ó jẹ́ ọjọ́ ìpalẹ̀mọ́ ọjọ́ ìsinmi sì kù sí dẹ̀dẹ̀ àwọn obìnrin tí wọ́n bá ti gálílì wá tí wọ́n sì tẹ̀lé e, wọn kíyèsí ibojì náà àti bí a ti tẹ́ òkú rẹ̀ sí nígbà tí wọ́n sì padà wọ́n pèsè òróró ìkunra olóòórùn dídùn àti tùràrí tuntun wọ́n sì sinmi ní ọjọ́ ìsinmi gẹ́gẹ́ bí òfin. lúùkù orí kẹrìnlélógún ní ọjọ́ kìíní ọ̀sẹ̀ ní òwúrọ̀ kùtùkùtù wọ́n wá sí ibojì wọ́n mú tùràrí tí wọ́n ti pèsè sílẹ̀ wá àwọn kan sì wà pẹ̀lú wọn wọ́n bá a tí a ti yí òkúta kúrò ní ẹnu ibojì nígbà tí wọ́n wọ inú rẹ̀ wọn kò sì rí òkú Jésù Olúwa ó sì ṣe bí wọ́n ti ń dààmú káàkiri níhà ibẹ̀ kíyèsí àwọn ọkùnrin méjì aláṣọ dídán dúró tì wọ́n nígbà tí ẹ̀rù bà wọ́n tí wọ́n sì dojú bolẹ̀ àwọn áńgẹ́lì náà bi wọ́n pé èéṣe tí ẹ̀yin fi ń wá alààyè láàrin àwọn òkú kò sí níhìn yìí ṣùgbọ́n ó ti jíǹde ẹ rántí bí ó ti wí fún yín nígbà tí ó wà ní Gálílì pé a kò lè ṣàìmáfi ọmọ ènìyàn lé àwọn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ a ó sì kàn án mọ́ àgbélébù ní ìjọ́ kẹta yóò sì jíǹde wọ́n sì rántí ọ̀rọ̀ rẹ̀ wọ́n sì padà ti ibojì wá wọ́n sì ròyìn gbogbo nǹkan wọ̀nyí fún àwọn mọ́kànlá àti fún gbogbo àwọn yòókù maria magdaleni àti johanna àti maria ìyá jacobu àti àwọn mìíràn tí wọ́n wà pẹ̀lú wọn wọ́n ròyìn nǹkan wọ̀nyí fún àwọn àpọ́sẹ́lì ọ̀rọ̀ wọ̀nyí sì dàbí ìsọkúsọ lójú wọn wọn kò sì gbà wọ́n gbọ́ nígbà náà ni pétérù dìde ó súré lọ sí ibojì ó bẹ̀rẹ̀ ó sì yọjú wo ibẹ̀ ó rí aṣọ àrà lọ́tọ̀ ó sì padà lọ ilé ẹnu ìyá sí ohun tí ó ṣẹlẹ̀ sì kíyèsí ní ọjọ́ náà àwọn méjì nínú wọn ń lọ sí ìletò kan tí à ń pè ní emausi tí ó jìnnà sí Jerúsálẹ́mù níwọ̀n ọgọ́ta fọ́lọ́ngì wọ́n bá ara wọn sọ̀rọ̀ nípa gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ó sì ṣe nígbà tí wọ́n ń bá ara wọn sọ tí wọ́n sì ń bá ara wọn jíròrò Jésù tìkára rẹ̀ súnmọ́ wọn ó sì ń bá wọn rìn lọ ṣùgbọ́n a rú wọn lójú kí wọn kí má bàa lè mọ̀ ó sì bi wọ́n pé ọ̀rọ̀ kí ni ẹ̀yin ń bá ara yín sọ bí ẹ̀yin ti ń rìn wọ́n sì dúró jẹ́ wọ́n fajúro ọ̀kan nínú wọn tí à ń pè ní Cleopa sì dáhùn fún un pé àlejò ṣá ni ìwọ ní Jerusalem tí ìwọ kò sì mọ ohun tí ó ń ṣẹlẹ̀ níbẹ̀ ní àkókò yìí ó sì bí wọ́n wí pé kí ni wọ́n sì wí fún un pé nípa Jésù ti Násárẹ́tì ẹni tí í ṣe wòlíì tí iṣẹ́ rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ níye lórí níwájú Ọlọ́run àti gbogbo ènìyàn àti bí àwọn olórí àlùfáà àti àwọn alàgbà wa ti fi lé wọn lọ́wọ́ láti dá a lẹ́bi ikú àti bí wọ́n ti kàn án mọ́ àgbélébù bẹ́ẹ̀ ni ó ní àwa ti nírètí pé ìbá dá Ísírẹ́lì ní ìdè àti pẹ̀lú gbogbo nǹkan wọ̀nyí òní ni ó di ọjọ́ kẹta tí nǹkan wọ̀nyí ti ṣẹ àwọn obìnrin kan nínú ẹgbẹ́ wa tí wọ́n lọ sí ibojì ní òwúrọ̀ kùtùkùtù sì wá dá wa níjì nígbà tí wọn kò rí òkú rẹ̀ wọ́n wá wí pé àwọn rí ìran àwọn áńgẹ́lì tí wọ́n wí pé ó wà láàyè àwọn kan tí wọ́n wà pẹ̀lú wa lọ sí ibojì wọ́n sì rí i gẹ́gẹ́ bí àwọn obìnrin náà ti wí ṣùgbọ́n ohun tìkára rẹ̀ ni wọn kò rí ó sì wí fún wọn pé ẹ̀yin tí òye kò yé tí àyà yìí sì yí gbì láti gba gbogbo èyí tí àwọn wòlíì ti wí gbọ́ kò á yẹ kí kristi kí ó jìyà nǹkan wọ̀nyí kí ó sì wọ inú ògo rẹ̀ lọ ó sì túmọ̀ gbogbo nǹkan nípa ara rẹ̀ gẹ́gẹ́ bí ó ti wà nínú ìwé mímọ́ bẹ̀rẹ̀ láti Mósè àti gbogbo àwọn wòlíì wọ́n sì tún mọ́ ìletò tí wọ́n ń lọ ó sì ṣe bí ẹni pé yóò lọ síwájú sí i wọ́n sì rọ̀ ọ́ wípé bá wa dúró nítorí alẹ́ ti lẹ́ ọjọ́ sì lọ tán ó sì wọlé lọ ó dúró tì wọ́n ó sì ṣe bí ó ti jókòó tì wọ́n tí wọ́n ń jẹun ó mú àkàrà ó súre sí i ó sì bù ú ó fi fún wọn ojú wọn sì là wọ́n sì mọ̀ ọ́ ó sì rà mọ́ wọn lójú wọ́n bá ara wọn sọ pé ọkàn wa kò wá gbiná nínú wa nígbà tí ó ń bá wa sọ̀rọ̀ ní ọ̀nà àti nígbà tí ó ń túmọ̀ ìwé mímọ́ fún wa wọ́n sì dìde ní wákàtí kan náà wọ́n padà lọ sí Jerúsálẹ́mù wọ́n sì bá àwọn mọ́kànlá péjọ àti àwọn tí ń bẹ lọ́dọ̀ wọn wípé Olúwa jíǹde ní tòótọ́ ó sì ti fi ara hàn fún Símónì wọ́n sì ròyìn kan tí ó ṣe ní ọ̀nà àti bí ó ti di mímọ̀ fún wọn nígbà tí ó bu àkàrà bí wọ́n sì ti ń sọ nǹkan wọ̀nyí jésù tìkára rẹ̀ dúró ní àárín wọn ó sì wí fún wọn pé àlàáfíà fún yín ṣùgbọ́n àyà wọn já wọ́n sì díjì wọ́n ṣe bí àwọn rí iwin ni ó wí fún wọn pé èé ṣe tí ara yín kò lélẹ̀ èé sì ti ṣe tí ìròkurò fi ń sọ nínú ọkàn yín ẹ ọwọ́ mi àti ẹsẹ̀ mi kí ó lè dá yín lójú pé èmi tìkára mi ni. Edi mimu ki e kí ẹ wò ó nítorí pé ìwìn kò lè ní ẹran ohun egungun lára bí eyin ti rí i pé èmi ní. nígbà tí ó sì wí bẹ́ẹ̀ tán ó fi ọwọ́ ohun ẹsẹ̀ rẹ̀ hàn wọ́n nígbà tí wọn kò sì nitori ìgbàgbọ́ nítorí ayọ̀ àti fún ìyanu ó wí fún wọn pé ǹjẹ́ ẹ ní ohunkóhun fún jíjẹ níhìn yìí wọ́n sì fún un ní ẹja bíbù àti afárá oyin díẹ̀ ó sì gbà á ó jẹ lójú wọn ó sì wí fún wọn pé wọ̀nyí ni ọ̀rọ̀ tí mo bá yín sọ nígbà tí mo wà pẹ̀lú yín a kò lè ṣe aláìmú ohun gbogbo ṣẹ bí a ti kọ́ sínú òfin Mósè àti nínú ìwé àwọn wòlíì àti nínú sáàmù nípasẹ̀ mi nígbà náà ni ó ṣí wọn ní iyè kí ìwé mímọ́ kí ó lè yé wọn ó sì wí fún wọn pé bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ pé kí Kristi kí ó jìyà kí ó sì jíǹde ní ìjọ́ kẹta kúrò nínú òkú kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀ ní orílẹ̀-èdè gbogbo bẹ̀rẹ̀ láti Jerúsálẹ́mù lọ ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí sì kíyèsí mo rán ìlérí bàbá mi sí yín ṣùgbọ́n ẹ jókòó ní ìlú Jerúsálẹ́mù títí a ó fi fi agbára wọ̀ yín láti òkè ọ̀run wá ó sì mú wọn jáde lọ títí wọ́n fi fẹ́rẹ̀ dé Bẹ́tánì nígbà tí ó sì gbé ọwọ́ rẹ̀ sókè ó súre fún wọn ó sì ṣe bí ó ti súre fún wọn a mú un kúrò lọ́dọ̀ wọn a sì gbé e lọ sí ọ̀run wọ́n sì forí balẹ̀ fún un wọ́n sì padà lọ sí Jerusalem pẹ̀lú ayọ̀ kíkún wọ́n sì wà ní tẹ́ḿpìlì nígbà gbogbo wọ́n fi ìyìn àti ìbùkún fún Ọlọ́run àmín. ìhìn rere ti Jòhánù orí kìíní ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run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 ayé kò sì mọ́ ó tọ̀ àwọn tirẹ̀ wá àwọn ará tirẹ̀ kò sì gbà á ṣùgbọ́n iye àwọn tí ó gbà á àwọn ni ó fi agbára fún láti di ọmọ ọlọ́run àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́ àwọn ẹni tí a bí tí kì í ṣe nípa ti ẹ̀jẹ̀ tàbí nípa ìfẹ́ ti ara bẹ́ẹ̀ ni tí kì í ṣe nípa ìfẹ́ ti ènìyàn bí kò ṣe nípa ìfẹ́ ti ọlọ́run ọ̀rọ̀ náà sì di ara ó sì ń bá wa gbé àwa sì wo ògo rẹ̀ ògo bíi ti ọmọ bíbí nìkan ṣoṣo láti ọ̀dọ̀ bàbá wa ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́ Jòhánù sì jẹ́rìí rẹ̀ ó sì kígbe wípé èyí ni ẹni tí mo sọ̀rọ̀ rẹ̀ pé ẹni tí ń bọ̀ lẹ́yìn mi ó jù mí lọ nítorí ó wà síwájú mi nítorí pé nínú pípéye rẹ̀ ni gbogbo wa ti gba oore ọ̀fẹ́ kún oore ọ̀fẹ́ nítorí pé nípasẹ̀ Mósè ni a ti fi òfin fúnni ṣùgbọ́n oore ọ̀fẹ́ àti òtítọ́ ti pasẹ̀ Jésù Kristi wá kò sí ẹni tí ó rí Ọlọ́run rí ọmọ bíbí kan ṣoṣo tí ń bẹ ní òókan àyà baba òun náà ni ó fi í hàn èyí sì ni ẹ̀rí Jòhánù nígbà tí àwọn Júù rán àwọn àlùfáà àti àwọn ọmọ léfì láti jerusalem wá láti bi í léèrè pé ta ni ìwọ í ṣe ó sì jẹ́wọ́ kò sì tẹ́ ó wí pé èmi kì í ṣe kristi náà wọ́n sì bi í pé ta ni ìwọ á ṣe èlíjà ni ọ́ bí ó sì wí pé rárá ìwọ ni wòlíì náà bí ó sì dáhùn wípé rárá nítorí náà wọ́n wí fún un pé ta ni ìwọ ṣe kí àwa kí ó lè mọ èsì tí a ó fún àwọn tí ó rán wa ta ni ọ́ ó wí pé èmi ni ohùn ẹni tí ń kígbe ní ijù ẹ ṣe ọ̀nà olúwa kí ó tọ́ gẹ́gẹ́ bí wòlíì àìsáyà ti wí àwọn tí a rán sì jẹ́ Farisí wọ́n sì bi léèrè wọ́n wí pé ǹjẹ́ èéṣe tí ìwọ fi ń baptisi bí ìwọ kì í bá ṣe Kristi náà tàbí Èlíjà tàbí wòlíì náà Jòhánù dá wọn lóhùn wípé èmi ń fi omi baptisti ẹnìkan dúró láàrin yín ẹni tí ẹ̀yin kò mọ̀ òun náà ni ẹni tí ń bọ̀ lẹ́yìn mi tí ó ju mi lọ ẹni tí èmi kò yẹ láti tú okùn bàtà rẹ̀ nǹkan wọ̀nyí ni a ṣe ní bẹ́tánì lókè odò jọ́dánì níbi tí Jòhánù gbé ń baptist ní ìjọ́ kejì Jòhánù rí Jésù ó ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó wí pé wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run ẹni tó kó ẹ̀ṣẹ̀ ayé lọ èyí ni ẹni tí mo wí nípa rẹ̀ ọkùnrin kan ń bọ̀ wá lẹ́yìn mi ẹni tí ó jù mí lọ nítorí tí ó ti wà síwájú mi èmi kò sì mọ̀ ṣùgbọ́n kí a lè fi hàn fún Ísírẹ́lì nítorí náà ni èmi ṣe wá tí mò ń fi omi baptist Jòhánù sì jẹ́rìí ó wí pé mo rí i tí ẹ̀mí sọ̀kalẹ̀ láti ọ̀run wá bí àdàbà ó sì bà lé e èmi kò sì mọ̀ ṣùgbọ́n ẹni tí ó rán mi wá láti fi omi baptist òun náà ni ó wí fún mi pé lórí ẹni tí ìwọ bá rí tí ẹ̀mí sọ̀kalẹ̀ sí tí ó sì bà lé e òun náà ni ẹni tí ń fi ẹ̀mí mímọ́ baptist èmi sì rí i mo sì ti ń jẹ́rìí pé èyí ni ọmọ ọlọ́run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 ibo ni ìwọ ń gbé ó wí fún wọn pé ẹ wá wò ó wọ́n sì tẹ̀lé e wọ́n sì rí ibi tí ó ń gbé wọ́n sì bá a jókòó ní ijọ́ náà nítorí tí ó jẹ́ ìwọ̀n wákàtí kẹwàá ọjọ́ ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ Jòhánù tó sì sọ Jésù lẹ́yìn ni Áńdérù arákùnrin Símónì Pétérù Símónì arákùnrin rẹ̀ ni ó kọ́ rí i ó sì wí fún un pé àwa ti rí Mèsáyà ìtumọ̀ èyí tí ń jẹ́ Kristi ó sì mú un lọ sọ́dọ̀ Jésù Jésù sì wò ó wípé ìwọ ni Símónì ọmọ Jónà Kéfà ni a ó sì máa pè ọ́ ìtumọ̀ èyí tí ń ṣe Pétérù ní ọjọ́ kejì Jésù ń fẹ́ jáde lọ sí Gálílì ó sì rí Fílípì ó wí fún un pé máa tọ̀ mí lẹ́yìn ará Bẹ́sáídà ni Fílípì ṣe ìlú Handeru àti Pétérù philippi rí nathaniel ó sì wí fún un pé àwa ti rí ẹni tí mósè kọ̀wé nípa rẹ̀ nínú ìwé òfin àti ti àwọn wòlíì jésù ti nasareti ọmọ jósẹ́fù nathaniel sì wí fún un pé ohun rere kan a lè ti nasareti jáde philippi wí fún un pé wàá wò ó jésù rí tí nathaniel ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó sì wí nípa rẹ̀ pé wò ó ọmọ israẹli ní tòótọ́ nínú ẹni tí ẹ̀tàn kò sí nathaniel wí fún un pé níbo ni ìwọ ti mọ̀ mí rí jésù dáhùn ó sì wí fún un pé kí fílípì tó pè ọ́ nígbà tí o wà lábẹ́ igi ọ̀pọ̀tọ́ nì ni mo ti rí ọ nathaniel dáhùn ó sì wí fún un pé rábì ìwọ ni ọmọ ọlọ́run ìwọ ni ọba ìsírẹ́lì jésù dáhùn ó sì wí fún un pé nítorí mo wí fún ọ pé mo rí ọ lábẹ́ igi ọ̀pọ̀tọ́ ni ìwọ ṣe gbàgbọ́ ìwọ ò rí ohun tí ó ju ìwọ̀nyí lọ ó sì wí fún un pé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹ̀yin ò rí ọ̀run tí yóò ṣí sílẹ̀ àwọn áńgẹ́lì ọlọ́run yóò sì máa gòkè wọn ó sì máa sọ̀kalẹ̀ sórí ọmọ ènìyàn. johanu orí kejì ní ijọ́ kẹta a sì ń ṣe ìgbéyàwó kan ní kánà ti gálílì ìyá jésù sì ń bẹ níbẹ̀ a sì pè jésù àtàwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pẹ̀lú sí ibi ìgbéyàwó nígbà tí wáìnì sì tán ìyá jésù wí fún un pé wọn kò ní wáìnì jésù wí fún un pé kí ní ṣe tèmi tìrẹ obìnrin yìí wákàtí mi kò tí ì ìyá rẹ̀ wí fún àwọn ìránṣẹ́ pé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 àkọ́ṣe iṣẹ́ àmì yìí ni jésù ṣe ní kánà ti gálílì ó sì fi ògo rẹ̀ hàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbà á gbọ́ lẹ́yìn èyí ó sọ̀kalẹ̀ lọ sí kápánámù òun àti ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọn kò sì gbé ibẹ̀ fún ìgbà pípẹ́ àjọ ìrékọjá àwọn júù sì súnmọ́ etílé jésù sì gòkè lọ sí jerúsálẹ́mù ó rí àwọn tí ń ta màálù àti àgùntàn àti àdàbà ní tẹ́ḿpìlì àti àwọn onípàṣípààrọ̀ owó jókòó ó sì fi okùn tẹ́ẹ́rẹ́ ṣe pàṣán ó sì lé gbogbo wọn jáde kúrò nínú tẹ́ḿpìlì àti àgùntàn àti màálù ó sì da owó àwọn onípàṣípààrọ̀ nù ó sì bì tábìlì wọn ṣubú ó sì wí fún àwọn tí ń ta àdàbà pé ẹ gbé nǹkan wọ̀nyí kúrò níhìn ẹ má ṣe sọ ilé bàbá mi di ilé ọjà títà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì rántí pé a ti kọ́ pé ìtara ilé rẹ jẹ mí lógún. nígbà náà lé àwọn júù dáhùn wọ́n sì wí fún un pé àmì wo ni ìwọ fi hàn wá tí ìwọ fi ń ṣe nǹkan wọ̀nyí. jésù dáhùn ó sì wí fún wọn pé ẹ wó tẹ́ḿpìlì yìí palẹ̀ ní ijọ́ mẹ́ta èmi ó sì gbé e ró. nígbà náà ni àwọn júù wí pé ọdún mẹ́rìndínláàádọ́ta ni a fi kọ́ tẹ́ḿpìlì yìí ìwọ ò ha ti gbèrò ní ìjọ mẹ́ta ṣùgbọ́n òun sọ ti tẹ́ḿpìlì ara rẹ̀ nítorí náà nígbà tó jíǹde kúrò nínú òkú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rántí pé ó ti sọ èyí fún wọn wọ́n sì gba ìwé mímọ́ gbọ́ àti ọ̀rọ̀ tí jésù ti sọ nígbà tí ó sì wà ní jerúsálẹ́mù ní ibi àjọ ìrékọjá lákòókò àjọ náà ọ̀pọ̀ ènìyàn gba orúkọ rẹ̀ gbọ́ nígbà tí wọ́n rí iṣẹ́ àmì rẹ̀ tí ó ṣe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 afẹ́fẹ́ ń fẹ́ sí ibi tí ó gbé wù ú ìwọ sì ń gbọ́ ìró rẹ̀ ṣùgbọ́n ìwọ kò mọ ibi tí ó ti wá àti ibi tí ó gbé ń lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni olúkúlùkù ẹni tí a bí nípa ti ẹ̀mí nikodéemu dáhùn ó sì wí fún un pé nǹkan wọ̀nyí yóò ti ṣe lè rí bẹ́ẹ̀ jésù dáhùn ó sì wí fún un pé ṣé olùkọ́ni ní israẹli ni ìwọ ṣe o kò ti mọ nǹkan wọ̀nyí lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ àwa ń sọ èyí tí àwa mọ̀ a sì ń jẹ́rìí èyí tí àwa ti rí ẹ̀yin kò sì gba ẹ̀rí wa bí mo bá sọ ohun ti ayé yìí fún yín tí ẹ̀yin kò sì gbàgbọ́ ẹ̀yin ó ti ṣe gbàgbọ́ bí mo bá sọ ohun ti ọ̀run fún yín kò sì sí ẹni tí ó gòkè rí ọ̀run bí kò sí ẹni tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá àní ọmọ ènìyàn tí ń bẹ ní ọ̀run bí Mósè ti gbé ejò sókè ní aginjù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni a kò lè ṣe aláìgbé ọmọ ènìyàn sókè pẹ̀lú kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kí ó má bàa ṣègbé ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun nítorí ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni pé kí ẹnikẹ́ni tó bá gbàgbọ́ má bàa ṣègbé ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun nítorí ọlọ́run kò rán ọmọ rẹ̀ sí ayé láti dá aráyé lẹ́jọ́ ṣùgbọ́n kí a lè ti pàṣẹ rẹ̀ gba aráyé là ẹni tó bá gbàgbọ́ a kò ní dá a lẹ́jọ́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 kí iṣẹ́ rẹ̀ kí ó lè fi ara hàn pé a ṣe wọ́n nípa ti ọlọ́run lẹ́yìn nǹkan wọ̀nyí jésù pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá sí ilẹ̀ jùdíà ó sì dúró pẹ̀lú wọn níbẹ̀ ó sì ń baptisi johannu pẹ̀lú sì ń baptisi ní ainoni ní àgbègbè sálímù nítorí tí omi pípọ̀ wà níbẹ̀ wọ́n sì ń wá a sì baptisi wọn nítorí tí a kò tí ì sọ johannu sínú túbú nígbà náà ni ìyàn kan wà láàrin àwọn ọmọ ẹ̀yìn johannu pẹ̀lú júù kan nípa ìwẹ̀nù wọ́n sì tọ jòhánù wá wọ́n sì wé fún un pé rábì ẹni tí ó ti wà pẹ̀lú rẹ lókè odò jọ́dánì tí ìwọ ti jẹ́rìí rẹ̀ wò ó ó ń baptisi gbogbo ènìyàn sì ń tọ̀ ọ́ wá jòhánù dáhùn ó sì wí pé ènìyàn kò lè rí nǹkan kan gbà bí kò ṣe pé a bá ti fi fún un láti ọ̀run wá ẹ̀yin tìkára yín jẹ́rìí mi pé mo wí pé èmi kì í ṣe kristi náà ṣùgbọ́n pé a rán mi síwájú rẹ̀ ẹni tí ó bá ní ìyàwó ní ọkọ ìyàwó ṣùgbọ́n ọ̀rẹ́ ọkọ ìyàwó tí ó dúró tí ó sì ń gbóhùn rẹ̀ ó ń yọ̀ gidigidi nítorí ohùn ọkọ ìyàwó nítorí náà ayọ̀ mi yìí di kíkún òun kò lè ṣàìmá pọ̀ sí i ṣùgbọ́n èmi kò lè ṣàìmá rẹ̀yìn ẹni tí ó ti òkè wá ju gbogbo ènìyàn lọ ẹni tó ti ayé wá ti ayé ni a sì máa sọ ohun ti ayé ẹni tó ti ọ̀run wá ju gbogbo ènìyàn lọ ohun tí ó ti rí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 ṣùgbọ́n ìbínú ọlọ́run ń bẹ lórí rẹ̀. johanu orí kẹrin nítorí náà nígbà tí olúwa ti mọ̀ pé àwọn fárísì ti gbọ́ pé jésù ní ọmọ ẹ̀yìn púpọ̀ ju johanu lọ ó sì ń baptisi wọn ṣùgbọ́n jésù tìkára rẹ̀ kò baptisi bí kò ṣe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó fi jùdíà sílẹ̀ ó sì tún lọ sí galilei òun kò sì lè ṣàìmá kọjá láàrin Samaria nígbà náà ni ó dé ìlú Samaria kan tí à ń pè ní Sikari tí ó súnmọ́ etí ilẹ̀ oko kan tí Jákọ́bù ti fi fún Jósẹ́fù ọmọ rẹ̀ kànga Jákọ́bù sì wà níbẹ̀ nítorí náà bí ó ti rẹ Jésù tán nítorí ìrìn rẹ̀ bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́ obìnrin kan ará Samaria sì wá láti fa omi Jésù wí fún un pé fún mi mu nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú lọ ra oúnjẹ nígbà náà ni obìnrin ará Samaria náà wí fún un pé èé ti rí tí ìwọ ti ṣe jù fi ń béèrè ohun mímu lọ́wọ́ mi èmi ẹni tí í ṣe obìnrin ará Samaria nítorí tí àwọn Júù kì í bá àwọn ará Samaria lò pọ̀ Jésù dáhùn ó sì wí fún un pé ìbá ìwọ mọ ẹ̀bùn Ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi ìwọ ìbá sì ti béèrè lọ́wọ́ rẹ̀ òyìnbá ti fi omi ìyè fún ọ obìnrin náà wí fún un pé ọ̀gbẹ́ni ìwọ kò ní nǹkan tíwọ ó fi fa omi bẹ́ẹ̀ ni kànga náà jìn níbo ni ìwọ gbé ti rí omi ìyè náà ìwọ ju Jákọ́bù bàbá wa lọ bí ẹni tó fún wa ní kànga náà tí òun tìkára rẹ̀ mu nínú rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àti àwọn ẹran rẹ̀ Jésù dáhùn ó sì wí fún un pé ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí òrùngbẹ yóò sì tún gbẹ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ó fi fún un òrùngbẹ kì yóò gbẹ mọ́ láé ṣùgbọ́n omi tí èmi ó fi fún un yóò di kànga omi nínú rẹ̀ tí yóò máa sun sí iye àìnípẹ̀kun obìnrin náà ṣèwé fún un pé ọ̀gbẹ́ni fún mi ní omi yìí kí òrùngbẹ kí ó má ṣe gbẹ mí kí èmi kí ó sì má wàá fa omi níhìn-ín jésù wí fún un pé lọ pe ọkọ rẹ kí ó sì wá síhìn yìí obìnrin náà dáhùn ó sì wí fún un pé èmi kò ní ọkọ jésù wí fún un pé ìwọ wí ire pé èmi kò ní ọkọ nítorí tí ìwọ ti ní ọkọ márùn rí ẹni tí ìwọ sì ní nísinsìnyí kì í ṣe ọkọ rẹ ìwọ sọ òtítọ́ ní èyí nì obìnrin náà wí fún un pé ọ̀gbẹ́ni mo wòye pé wòlíì ni ìwọ ń ṣe àwọn bàbá wa sìn lórí òkè yìí ẹ̀yin sì wí pé Jerúsálẹ́mù ni ibi tí ó yẹ tí àbá. gbọ́ ṣùgbọ́n ìjọ ènìyàn yìí tí kò mọ òfin di ẹni ìfibú nikodemu sì wí fún wọn pé ẹni tí ó sọ jésù wá lóru ó jẹ́ ọ̀kan nínú wọn òfin wa ń ṣe ìdájọ́ ènìyàn kí ó tó gbọ́ ti ẹnu rẹ̀ àti kí ó tó mọ ohun tí ó ṣe bí wọ́n dá àwọn sì wí fún un pé ìwọ pẹ̀lú iṣẹ́ ará gálílì ń dán wádìí kí o sì wò yíká nítorí kò sí wòlíì kan tí ó ti gálílì dìde olúkúlùkù wọn sì lọ sí ilé rẹ̀. johanu orí kẹjọ jésù sì lọ sí orí òkè ólífì ó sì tún padà wá sí tẹ́ḿpìlì ní òwúrọ̀ kùtùkùtù gbogbo ènìyàn sì wá sọ́dọ̀ rẹ̀ ó sì jókòó ó ń kọ́ wọn. àwọn akọ̀wé àti àwọn fárísì sì mú obìnrin kan wá sọ́dọ̀ rẹ̀ tí a ká mọ́ tí ó ń ṣe panṣágà nígbà tí wọ́n sì mú un dúró láàrin wọ́n wí fún un pé olùkọ́ni a ká obìnrin yìí mọ́ ibi tí ó ti ń ṣe panṣágà ǹjẹ́ nínú òfin mósè pàṣẹ fún wa láti sọ irú wọn bẹ́ẹ̀ ní òkúta pa ṣùgbọ́n ìwọ ha ti wí wọ́n wí láti dán an wò kí wọ́n bá lè rí ẹ̀sùn fi kàn án ṣùgbọ́n jésù bẹ̀rẹ̀ sílẹ̀ ó sì ń fi ìka rẹ̀ kọ̀wé ní ilẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n tún bi í léèrè síbẹ̀ ó dìde ó sì wí fún wọn pé ẹni tí kò bá dẹ́ṣẹ̀ nínú yín kí ó kọ́kọ́ sọ òkúta lù ú ó sì tún bẹ̀rẹ̀ sílẹ̀ ó ń kọ̀wé ní ilẹ̀ nígbà tí wọ́n gbọ́ èyí wọ́n sì jáde lọ lọ́kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn àgbà títí dé ọ̀dọ̀ àwọn tí ó kẹ́yìn a sì fi Jésù nìkan sílẹ̀ àti obìnrin náà láàrin níbi tí ó ti wà Jésù sì dìde ó wí fún un pé obìnrin yìí àwọn dá kò sí ẹnìkan tí ó dá ọ lẹ́bi ó wí pé kò sí ẹnìkan olúwa jésù sì wí fún un pé bẹ́ẹ̀ ni èmi náà kò dá ọ lẹ́bi máa lọ láti ìgbà yìí lọ má dẹ́ṣẹ̀ mọ́ jésù tún sọ fún wọn pé èmi ni ìmọ́lẹ̀ ayé ẹni tó bá tọ̀ mí lẹ́yìn kì yóò rìn nínú òkùnkùn ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ ìyè nítorí náà àwọn fárísì wí fún un pé ìwọ ń jẹ́rìí ara rẹ ẹ̀rí rẹ kì í ṣe òtítọ́ jésù dáhùn ó sì wí fún wọn pé bí mo tilẹ̀ ń jẹ́rìí ara mi òtítọ́ ni ẹ̀rí mi nítorí tí mo mọ ibi tí mo ti wá mo sì mọ ibi tí mò ń lọ ṣùgbọ́n ẹ̀yin kò lè mọ ibi tí mo ti wá àti ibi tí mò ń lọ ẹ̀yin ṣe ìdájọ́ nípa ti ara èmi kò ṣe ìdájọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n bí èmi bá sì ṣe ìdájọ́ òtítọ́ ni ìdájọ́ mi nítorí èmi nìkan kọ́ ṣùgbọ́n èmi àti bàbá tí ó rán mi a sì kọ́ pẹ̀lú nínú òfin yín pé òtítọ́ ni ẹ̀rí ènìyàn méjì èmi ni mò ń jẹ́rìí ara mi àti bàbá tí ó rán mi sì ń jẹ́rìí mi nítorí náà wọ́n wí fún un pé níbo ni bàbá rẹ wà jésù dáhùn pé ẹ̀yin kò mọ̀ mí bẹ́ẹ̀ ni ẹ kò mọ bàbá mi ìbáṣepẹ́ ẹ̀yin mọ̀ mí ẹ̀yin ìbá sì ti mọ bàbá mi pẹ̀lú ọ̀rọ̀ wọ̀nyí ni jésù sọ níbi ìṣúra bí ó ti ń kọ́ni ní tẹ́ḿpìlì ẹnikẹ́ni kò sì mú un nítorí àkókò rẹ̀ kò tí ì tó nítorí náà ó tún wí fún wọn pé èmi ń lọ ẹ̀yin yóò sì wá mi ẹ ó sì kú nínú ẹ̀ṣẹ̀ yín ibi tí èmi gbé ń lọ ẹ̀yin kì yóò lè wá nítorí náà àwọn júù wípé òun ó ha para rẹ̀ bí nítorí tí ó wípé ibi tí èmi gbé ń lọ ẹ̀yin kì yóò lè wá ó sì wí fún wọn pé ẹ̀yin ti ìsàlẹ̀ wá èmi ti òkè wá ẹ̀yin jẹ́ ti ayé yìí èmi kì í ṣe ti ayé yìí nítorí náà ni mo ṣe wí fún yín pé ẹ ó kú nínú ẹ̀ṣẹ̀ yín nítorí bí kò ṣe pé ẹ bá gbàgbọ́ pé èmi ni ẹ ó kú nínú ẹ̀ṣẹ̀ yín nítorí náà wọ́n wí fún un pé ta ni ìwọ ṣe jésù sì wí fún wọn pé àní èyí nì tí mo ti wí fún yín ní àtètèkọ́ṣe mo ní ohun púpọ̀ láti sọ àti láti ṣe ìdájọ́ nípa yín ṣùgbọ́n olóòótọ́ ni ẹni tí ó rán mi ohun tí èmi sì ti gbọ́ láti ọ̀dọ̀ rẹ̀ wá wọ̀nyí ni èmi ń sọ fún aráyé kò yé wọn pé ti bàbá ni ó ń sọ fún wọn nítorí náà Jésù wí fún wọn pé nígbà tí ẹ bá gbé ọmọ ènìyàn sókè nígbà náà ni ẹ ó mọ̀ pé èmi ni àti pé èmi kò dá ohunkóhun ṣe fún ara mi ṣùgbọ́n bí bàbá ti kọ́ mi èmi ń sọ nǹkan wọ̀nyí ẹni tí ó rán mi sì ń bẹ pẹ̀lú mi kò dáadáa èmi nìkan nítorí tí èmi ń ṣe ohun tí ó wù ú nígbà gbogbo bí ó ti ń sọ nǹkan wọ̀nyí ọ̀pọ̀ ènìyàn gbà á gbọ́ nítorí náà Jésù wí fún àwọn Júù tí ó gbàgbọ́ pé bí ẹ̀yin bá dúró nínú ọ̀rọ̀ mi nígbà náà ni ẹ̀yin jẹ́ ọmọ ẹ̀yìn mi ní tòótọ́ ẹ ó sì mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ yín di òmìnira wọ́n dá a lóhùn wípé irú ọmọ Ábúráhámù ni àwa ṣe àwa kò sì jẹ́ ẹrú fún ẹnikẹ́ni rí ìwọ ha ṣe wípé ẹ ó di òmìnira jésù dá wọn lóhùn pé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí ó bá ń dẹ́ṣẹ̀ òun ni ẹrú ẹ̀ṣẹ̀ ẹrú kì í sì gbé ilé títí láé ọmọ ní gbé ilé títí láé nítorí náà bí ọmọ bá sọ yín di òmìnira ẹ ó di òmìnira nítòótọ́ mo mọ̀ pé irú ọmọ abrahamu ni ẹ̀yin ṣe ṣùgbọ́n ẹ̀ ń wá ọ̀nà àti pa mí nítorí ọ̀rọ̀ mi kò rí àyè gbé nínú yín ohun tí èmi ti rí lọ́dọ̀ bàbá mi ni mò ń sọ ẹ̀yin pẹ̀lú sì ń ṣe èyí tí ẹ̀yin ti gbọ́ láti ọ̀dọ̀ bàbá yín wọ́n dáhùn wọ́n sì wí fún un pé abrahamu ni bàbá wa jésù wí fún wọn pé ìbáṣepé ọmọ abrahamu ni ẹ̀yin ṣe ẹ̀yin ìbá ṣe iṣẹ́ abrahamu ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin wá ọ̀nà àti pa mí ẹni tí ó sọ òtítọ́ fún yín èyí tí mo ti gbọ́ lọ́dọ̀ ọlọ́run abrahamu kò ṣe èyí ẹ̀yin ṣe iṣẹ́ bàbá yín nígbà náà ni wọ́n wí fún un pé a kò bí wa nípa panṣágà a ní bàbá kan èyí ni ní ọlọ́run jésù wí fún wọn pé ìbá ọlọ́run ni bàbá yín ẹ̀yin ìbá fẹ́ràn mi nítorí tí èmi ti ọ̀dọ̀ ọlọ́run jáde mo sì wá bẹ́ẹ̀ ni èmi kò sì wá fún ara mi ṣùgbọ́n òun ni ó rán mi èyí ti ṣe tí èdè mi kò fi yé yín nítorí ẹ kò lè gbọ́ ọ̀rọ̀ mi ni tí èṣù bàbá yín ni ẹ̀yin ń ṣe ìfẹ́kùfẹ́ bàbá yín ni ẹ sì ń fẹ́ ṣe apànìyàn ni òun ń ṣe láti àtètèkọ́ṣe kò sì dúró nínú òtítọ́ nítorí tí kò sí òtítọ́ nínú rẹ̀ nígbà tí ó bá ń ṣèké nínú ohun tirẹ̀ ni ó ń sọ nítorí èké ni àti bàbá èké ṣùgbọ́n nítorí èmi ń sọ òtítọ́ fún yín ẹ kò sì gbà mí gbọ́ ta ni nínú yín tí ó ti dá mi ní ẹ̀bi ẹ̀ṣẹ̀ bí mo bá ń sọ òtítọ́ èé ṣe tí ẹ̀yin kò fi gbà mí gbọ́ ẹni tí í ṣe ti Ọlọ́run a máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí èyí ni ẹ̀yin kò ṣe gbọ́ ọ nítorí ẹ̀yin kì í ṣe ti ọlọ́run àwọn júù dáhùn wọ́n sì fi fún un pé àwa kò wí nítòótọ́ pé ará samaria ni ìwọ ṣe àti pé ìwọ ní ẹ̀mí èṣù jésù dáhùn wípé èmi kò ní ẹ̀mí èṣù ṣùgbọ́n èmi ń bọlá fún bàbá mi ẹ̀yin kò sì bọlá fún mi èmi kò wá ògo ara mi ẹnìkan ń bẹ tí ó ń wá tí ó sì ń ṣe ìdájọ́ lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín bí ẹnìkan bá pa ọ̀rọ̀ mi mọ́ kì yóò rí ikú láéláé àwọn júù wí fún un pé nígbà yìí ni àwa mọ̀ pé ìwọ ní ẹ̀mí èṣù abrahamu kú àti àwọn wòlíì ìwọ sì wí pé bí ẹnìkan bá pa ọ̀rọ̀ mi mọ́ kì yóò tọ́ ikú wò láéláé ìwọ ha ju abrahamu bàbá wa lọ ẹni tí ó kú àwọn wòlíì sì kú ta ni wọ́n ń fi ara rẹ pé jésù dáhùn wípé bí mo bá yin ara mi lógo ògo mi kò jẹ́ nǹkan bàbá mi ni ẹni tí ń yìn mí lógo ẹni tí ẹ̀yin ń pè ní ọlọ́run yín ẹ kò sì mọ̀ ṣùgbọ́n èmi mọ̀ bí mo bá sì wí pé èmi kò mọ̀ èmi ò di èké gẹ́gẹ́ bí ẹ̀yin ṣùgbọ́n èmi mọ̀ mo sì pa ọ̀rọ̀ rẹ̀ mọ́. abrahamu bàbá yín yọ̀ láti rí ọjọ́ mi ó sì rí i ó sì yọ̀ nítorí náà àwọn júù wí fún un pé ọdún rẹ kò tí ì tó àádọ́ta ìwọ sì ti rí abrahamu jésù sì wí fún wọn pé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín kí abrahamu tó wà èmi nìyí nítorí náà wọ́n gbé òkúta láti sọ́ọ̀lù ṣùgbọ́n jésù fi ara rẹ̀ pamọ́ ó sì jáde kúrò ní tẹ́ḿpìlì. johanu orí kẹsàn-án bí ó sì ti ń kọjá lọ ó rí ọkùnrin kan tí ó fọ́jú láti ìgbà ìbí rẹ̀ wá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bí léèrè wípé olùkọ́ni ta ní dẹ́ṣẹ̀ ọkùnrin yìí tàbí àwọn òbí rẹ̀ tí a fi bí i ní afọ́jú jésù dáhùn wípé kì í ṣe nítorí pé ọkùnrin yìí dẹ́ṣẹ̀ tàbí àwọn òbí rẹ̀ ṣùgbọ́n kí a lè fi iṣẹ́ ọlọ́run hàn lára rẹ̀ èmi kò lè ṣe aláìṣe iṣẹ́ ẹni tí ó rán mi nígbà tí í ṣe ọ̀sán òru ń bọ̀ wá nígbà tí ẹnikẹ́ni kì ó lè ṣiṣẹ́ níwọ̀n ìgbà tí mo wà ní ayé èmi ni ìmọ́lẹ̀ ayé nígbà tí ó ti wí bẹ́ẹ̀ tán ó tutọ́ sílẹ̀ ó sì fi itọ́ náà ṣe amọ̀ ó sì fi amọ̀ náà pa ojú afọ́jú náà ó sì wí fún un pé lọ wẹ̀ nínú adágún sílóámù ìtumọ̀ èyí tí jẹ́ ràn ọ́ lọ nítorí náà ó gba ọ̀nà rẹ̀ lọ ó wẹ̀ ó sì dé ó ń ríran ǹjẹ́ àwọn aládùúgbò àti àwọn tí ó rí i nígbà àtijọ́ pé alágbe ní ṣe wọ́n wí pé ẹni tó ti ń jókòó ṣàgbékọ́ yìí àwọn kan wí pé òun ni àwọn ẹlòmíràn wí pé rárá ó jọ ọ́ ni ṣùgbọ́n òun wí pé èmi ni nítorí náà ni wọ́n wí fún un pé ǹjẹ́ ojú rẹ ti ṣe la ó dáhùn ó sì wí fún wọn pé ọkùnrin kan tí à ń pè ní jésù ni ó ṣe amọ̀ ó sì fi kùn mí ní ojú ó sì wí fún mi pé lọ sí adágún sílóàmù kí o sì wẹ̀ èmi sì lọ mo wẹ̀ mo sì ríran wọ́n sì wí fún un pé òun náà ha dà ó wí pé èmi kò mọ̀ wọ́n mú ẹni tí ojú rẹ̀ ti fọ́ rí wá sọ́dọ̀ àwọn fárísì ǹjẹ́ ọjọ́ ìsinmi lọ́jọ́ náà nígbà tí jésù ṣe amọ̀ náà tí ó sì là á lójú nítorí náà àwọn fárísì pẹ̀lú tún bi léèrè bí ó ti ṣe ríran ó sì wí fún wọn pé ó fi amọ̀ lẹ ojú mi mo sì wẹ̀ mo sì ríran nítorí náà àwọn kan nínú àwọn fárísì wípé ọkùnrin yìí kò ti ọ̀dọ̀ ọlọ́run wá nítorí tí kò pa ọjọ́ ìsinmi mọ́ àwọn ẹlòmíràn wípé ọkùnrin tí í ṣe ẹlẹ́ṣẹ̀ yóò á ti ṣe lè ṣe irú iṣẹ́ àmì wọ̀nyí ìyapa sì wà láàrin wọn nítorí náà wọ́n sì ti ń wí fún afọ́jú náà pé kí ni ìwọ wí nítorí rẹ nítorí tí ó là ọ́ lójú ó sì wí pé wòólì ní í ṣe nítorí náà àwọn júù kò gbàgbọ́ nítorí rẹ̀ pé ojú rẹ̀ ti fọ́rí àti pé ó sì tún ríran títí wọ́n fi pe àwọn òbí ẹni tí a ti là lójú wọ́n sì bi wọ́n léèrè wípé èyí ni ọmọ yín ẹni tí ẹ̀yin wípé a bí ní báwo ló ṣe ríran nísinsìnyí àwọn òbí rẹ̀ dá wọn lóhùn wípé àwa mọ̀ pé ọmọ wa ni èyí àti pé a bí i ní afọ́jú ṣùgbọ́n bí ó ti ṣe ń ríran nísinsìnyí àwa kò mọ̀ a kò sì mọ ẹni tí ó là á lójú ẹni tí ó gbọ́njú ní í ṣe ẹbí léèrè yóò sọ fúnra rẹ̀ nǹkan wọ̀nyí ni àwọn òbí rẹ̀ sọ nítorí tí wọ́n bẹ̀rù àwọn júù nítorí àwọn júù ti fi ohùn ṣọ̀kan pé bí ẹnìkan bá jẹ́wọ́ pé kristi ní í ṣe wọn ó yọ ọ kúrò nínú sínágọ́gù nítorí èyí ni àwọn òbí rẹ̀ fi wí pé ẹni tí ó gbọ́njú ní í ṣe ẹ̀bí léèrè nítorí náà wọ́n pe ọkùnrin afọ́jú náà lẹ́ẹ̀kejì wọ́n sì wí fún un pé fi ògo fún ọlọ́run àwa mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọkùnrin yìí ṣe nítorí náà ó dáhùn ó sì wí pé bí ẹlẹ́ṣẹ̀ ni èmi kò mọ̀ ohun kan tí mo mọ̀ ni pé mo ti fọ́jú rí ṣùgbọ́n mo ríran nísinsìnyí nítorí náà wọ́n wí fún un pé kí ni ó ṣe sí ọ ó ti ṣe là ọ lójú ó dá wọn lóhùn wípé èmi ti sọ fún yín ná ẹ̀yin kò sì gbọ́ nítorí kí ni ẹ̀yin ṣe ń fẹ́ tún gbọ́ ẹ̀yin pẹ̀lú ń fẹ́ ṣe ọmọ ẹ̀yìn rẹ̀ bí wọ́n sì fi ṣe ẹlẹ́yà wọ́n sì wí pé ìwọ ni ọmọ ẹ̀yìn rẹ ṣùgbọ́n ọmọ ẹ̀yìn Mósè ni àwa àwa mọ̀ pé Ọlọ́run bá Mósè sọ̀rọ̀ ṣùgbọ́n bí ó ṣe ti eléyìí àwa kò mọ ibi tí ó gbé ti wá ọkùnrin náà dáhùn ó sì wí fún wọn pé ohun ìyanu sáà ni èyí pé ẹ̀yin kò mọ ibi tí ó gbé ti wá ṣùgbọ́n òun tà ti là mí lójú àwa mọ̀ pé ọlọ́run kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n bí ẹnìkan bá ṣe olùfọkànsìn sí ọlọ́run tí ó bá sì ń ṣe ìfẹ́ rẹ̀ òun ni yóò gbọ́ tirẹ̀ láti ìgbà tí ayé ti ṣẹ̀ a kò tí ì gbọ́ pé ẹnìkan la ojú ẹni tí a bí ni àfojúre ìbá ṣe pé ọkùnrin yìí kò ti ọ̀dọ̀ ọlọ́run wá kí ìbá tí lè ṣe ohunkóhun wọ́n sì dáhùnwé fún un pé nínú ẹ̀ṣẹ̀ ni a bí ìwọ pátápátá ìwọ sì ń kọ́ wa bí wọ́n sì tì í sóde jésù gbọ́ pé wọ́n ti tì í sóde nígbà tó sì rí i ó wí pé ìwọ gba ọmọ ọlọ́run gbọ́ bí òun sì dáhùn wípé ta ni olúwa kí èmi kí ó lè gbà á gbọ́ jésù wí fún un pé ìwọ ti rí i òun náà sì ni ẹni tí ń bá ọ sọ̀rọ̀ yìí ó sì wí pé olúwa mo gbàgbọ́ ó sì wólẹ̀ fún un jésù ti wí pé nítorí ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí kí àwọn tí kò ríran lè ríran àti kí àwọn tí ó ríran lè di afọ́jú nínú àwọn fárísì tí ó wà lọ́dọ̀ rẹ̀ gbọ́ nǹkan wọ̀nyí wọ́n sì wí fún un pé àwa pẹ̀lú fọ́jú bí jésù wí fún wọn pé ìbá ṣe pé ẹ̀yin fọ́jú ẹ̀yin kìbá tí ní ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin wí àwa ríran nítorí náà ẹ̀ṣẹ̀ yín wà síbẹ̀. jòhánù orí kẹwàá lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹni tí kò bá gba ẹnu ọ̀nà wọ inú agbo àgùntàn ṣùgbọ́n tí ó bá gba ibòmíràn gun òkè òun náà ni olè àti ọlọ́ṣà ṣùgbọ́n ẹni tó bá ti ẹnu ọ̀nà wọlé òun ní ṣe olùṣọ́ àwọn àgùntàn òun ni olùdènà sílẹ̀kùn fún àwọn àgùntàn sì gbọ́ ohun rẹ̀ ó sì pe àwọn àgùntàn tirẹ̀ ní orúkọ ó sì ṣe amọ̀nà wọn jáde nígbà tó sì mú àwọn àgùntàn tirẹ̀ jáde ó ṣíwájú wọn àwọn àgùntàn sì ń tọ̀ ọ́ lẹ́yìn nítorí tí wọ́n mọ ohùn rẹ̀ wọn kò jẹ́ tọ àlejò lẹ́yìn ṣùgbọ́n wọ́n á máa sá lọ́dọ̀ rẹ̀ nítorí tí wọn kò mọ ohùn àlejò òwe yìí ni Jésù pa fún wọn ṣùgbọ́n òye ohun tí nǹkan wọ̀nyí jẹ́ tí ó ń sọ fún wọn kò yé wọn nítorí náà Jésù ti wí fún wọn pé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín èmi ni ilẹ̀kùn àwọn àgùntàn olè àti ọlọ́ṣà ni gbogbo àwọn tó ti wá síwájú mi ṣùgbọ́n àwọn àgùntàn kò gbọ́ tiwọn èmi ni ilẹ̀kùn bí ẹnikẹ́ni bá bá ọ̀dọ̀ mi wọlé òun ni a ó gbàlà yóò wọlé yóò sì jáde yóò sì rí koríko jẹ ó lè kì í wá bí kò ṣe láti jalè àti láti pa àti láti parun èmi wá kí wọ́n lè ní ìyè àní kí wọ́n lè ní i lọ́pọ̀lọpọ̀ èmi ni olùṣọ́àgùtàn rere olùṣọ́àgùtàn rere fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùtàn ṣùgbọ́n alágbàṣe tí kì í ṣe olùṣọ́àgùtàn ẹni tí àwọn àgùtàn kì í ṣe tirẹ̀ orí ìkookò ń bọ̀ ó sì fi àwọn àgùntàn sílẹ̀ ó sì sá lọ ìkookò sì mú àwọn àgùntàn ó sì fọ́n wọn káàkiri. alágbàṣe sá lọ nítorí tí í ṣe alágbàṣe kò sì náà ní àwọn àgùntàn èmi ni olùṣọ́ àgùntàn rere mo sì mọ àwọn tèmi àwọn tèmi sì mọ̀ mí gẹ́gẹ́ bí bàbá ti mọ̀ mí tí èmi sì mọ bàbá mo sì fi ẹ̀mí mi lélẹ̀ nítorí àwọn àgùntàn èmi sì ní àwọn àgùntàn mìíràn tí kìí ṣe ti agbo yìí èmi kò lè ṣe aláìmáàmú wọn wá pẹ̀lú wọn ó sì gbọ́ ohùn mi wọn ó sì jẹ́ agbo kan olùṣọ́àgùtàn kan nítorí náà ni bàbá mi ṣe fẹ́ràn mi torí tí mo fi ẹ̀mí mi lélẹ̀ kí èmi kí ó lè tún gbà á ẹnìkan kò gbà á lọ́wọ́ mi ṣùgbọ́n mo fi lélẹ̀ fún ara mi mo ní agbára láti fi lélẹ̀ mo sì ní agbára láti tún un gbà àṣẹ yìí ni mo ti gbà láti ọ̀dọ̀ bàbá mi wá nítorí náà ìyapa tún wà láàrin àwọn júù nítorí ọ̀rọ̀ wọ̀nyí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 ní ọwọ́ mi bàbá mi ẹni tí ó fi wọ́n fún mi ju gbogbo wọn lọ kò sì sí ẹni tí ó lè já wọn kúrò ní ọwọ́ bàbá mi ọ̀kan ni èmi àti bàbá mi já sí àwọn júù sì tún he òkúta láti sọ́ọ̀lù jésù dá wọn lóhùn pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ rere ni mo fi hàn yín láti ọ̀dọ̀ bàbá mi wá nítorí èwo nínú iṣẹ́ wọn nì bí ẹ̀yin ṣe fẹ́ sọ mí ní òkúta àwọn júù sì dá a lóhùn wípé àwa kò sọ ọ́ ní òkúta nítorí iṣẹ́ rere ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ òdì àti nítorí ìwọ tí í ṣe ènìyàn ń fi ara rẹ pé ọlọ́run jésù dá wọn lóhùn pé a ti kọ nínú òfin yín pé mo ti wí pé ọlọ́run ni ẹ̀yin ń ṣe bí o bá pè wọ́n ní ọlọ́run àwọn ẹni tí a fi ọ̀rọ̀ ọlọ́run fún a kò sì lè bà ìwé mímọ́ jẹ́ ẹ̀yin á ń wí ní ti ẹni tí bàbá yà sí mímọ́ tí ó sì rán sí ayé pé ìwọ ń sọ̀rọ̀ òdì bí èmi kò bá ṣe iṣẹ́ bàbá mi ẹ má ṣe gbà mí gbọ́ ṣùgbọ́n bí èmi bá ṣe wọ́n bí ẹ̀yin kò tilẹ̀ gbà mí gbọ́ ẹ gba iṣẹ́ náà gbọ́ kí ẹ̀yin kí ó lè mọ̀ kí ó sì lè yé yín pé bàbá wà nínú mi èmi sì wà nínú rẹ̀ wọ́n sì tún wá ọ̀nà láti mú un ó sì bọ́ lọ́wọ́ wọn ó sì tún kọjá lọ sí apá kejì jọ́dánì sí ibi tí johanu ti kọ́ ń baptisi níbẹ̀ ni ó sì jókòó ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì wá sọ́dọ̀ rẹ̀ wọ́n sì wí pé johanu kò ṣe iṣẹ́ àmì kan ṣùgbọ́n òtítọ́ ni ohun gbogbo tí johanu sọ nípa ti ọkùnrin yìí ọ̀pọ̀ àwọn ènìyàn tí ó wà níbẹ̀ sì gbàgbọ́. jòhánù orí kọkànlá ara ọkùnrin kan kò yá lásàrù ará bẹ́tánì tí ṣe ìlú maria àti mata arábìnrin rẹ̀ maria ni ẹni tí ó fi òróró ìkunra kun olúwa tó sì fi irun orí rẹ̀ nu ẹsẹ̀ rẹ̀ nù arákùnrin rẹ̀ ni lásàrù ìṣe ẹni tí ara rẹ̀ kò dá nítorí náà àwọn arábìnrin rẹ̀ ránṣẹ́ sí i wípé olúwa wò ó ara ẹni tí ìwọ fẹ́ràn kò dá nígbà tí jésù sì gbọ́ ó wí pé àìsàn yìí kì í ṣe sí ikú ṣùgbọ́n fún ògo ọlọ́run ni kí a lè yin ọmọ ọlọ́run lógo nípasẹ̀ rẹ̀ jésù sì fẹ́ràn mátà àti arábìnrin rẹ̀ àti lásàrù nítorí náà nígbà tí ó ti gbọ́ pé ara rẹ̀ kò dá ó gbé ijọ́ méjì sí i níbi tí ó gbé wà ǹjẹ́ lẹ́yìn èyí ni ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹ jẹ́ kí a tún padà lọ sí jùdíà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wí fún un pé rábì nílọ́lọ́ yìí ni àwọn júù ń wá ọ̀nà àti sọ ní òkúta ìwọ sì tún padà lọ síbẹ̀ jésù dáhùn wípé wákàtí méjìlá kí a ń bẹ nínú ọ̀sán kan bí ẹnikẹ́ni bá rìn ní ọ̀sán kì yóò kọsẹ̀ nítorí tí ó rí ìmọ́lẹ̀ ayé yìí ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá rìn ní òru yóò kọsẹ̀ nítorí tí kò sí ìmọ́lẹ̀ nínú rẹ̀ nǹkan wọ̀nyí ni ó sọ lẹ́yìn èyí nì ó sì wí fún wọn pé Lásárù ọ̀rẹ́ wá sùn ṣùgbọ́n èmi ń lọ kí èmi kí ó lè jí ìdìde nínú oorun rẹ̀ nítorí náà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí pé olúwa bí ó bá ṣe pé ó sùn yóò sàn ṣùgbọ́n nípa ti ikú rẹ̀ ni jésù ń sọ ṣùgbọ́n ó rò pé ó ń sọ nípa oorun sísùn nígbà náà ni jésù wí fún wọn gbangba pé lásàrù ti kú èmi sì yọ̀ nítorí yín tí èmi kò sí níbẹ̀ kí ẹ lè gbàgbọ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí a lọ sọ́dọ̀ rẹ̀ nítorí náà tómásì ẹni tí à ń pè ní dídímù wí fún àwọn ọmọ ẹ̀yìn ẹgbẹ́ rẹ̀ pé ẹ jẹ́ kí àwa náà lọ kí a lè bá a kú pẹ̀lú nítorí náà nígbà tí jésù dé ó rí i pé a ti tẹ́ ẹ sínú ibojì fún ọjọ́ mẹ́rin ǹjẹ́ bẹ́tánì súnmọ́ jerúsálẹ́mù tó fúlọ́ǹgì mẹ́ẹ̀ẹ́dógún ọ̀pọ̀ nínú àwọn júù sì wá sọ́dọ̀ mátà àti maria láti tù wọ́n nínú nítorí arákùnrin wọn nítorí náà nígbà tí mátà gbọ́ pé jésù ń bọ̀ wá ó jáde lọ pàdé rẹ̀ ṣùgbọ́n maria jókòó nínú ilé nígbà náà ni mátà wí fún jésù pé olúwa ìbáṣepọ̀ ìwọ ti wà níhìn arákùnrin mi kìbá ti kú ṣùgbọ́n nísinsìnyí náà mo mọ̀ pé ohunkóhun tí o bá béèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run yóò fi fún ọ jésù wí fún un pé arákùnrin rẹ yóò jíǹde mátà wí fún un pé mo mọ̀ pé yóò jíǹde ní àjíǹde nígbẹ̀yìn ọjọ́ jésù wí fún un pé èmi ni àjíǹde àti ìyè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 ó sì wá sọ́dọ̀ rẹ̀ jésù kò ṣáà tí ì wọ ìlú ṣùgbọ́n ó wà níbi tí mátà pàdé rẹ̀ nítorí náà àwọn júù tí ó wà lọ́dọ̀ rẹ̀ nínú ilé tí wọ́n ń tù nínú nígbà tí wọ́n rí tí màríà dìde kánkán tí ó sì jáde wọ́n tẹ̀lé e wọ́n ṣe bí ó ń lọ sí ibi ibojì lọ sunkún ni nígbà tí màríà sì dé ibi tí jésù wà tí ó sì rí owó lẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀ ó wí fún un pé olúwa ìbá ṣe pé ìwọ ti wà níhìn arákùnrin mi kì bá ti kú ǹjẹ́ nígbà tí jésù rí i tí ó ń sọkún àti àwọn júù tí ó bá a wá tí wọ́n ń sọkún pẹ̀lú rẹ̀ ó kérora ní ọkàn rẹ̀ inú rẹ̀ sì bàjẹ́ ó sì wí pé níbo ni ẹ̀yin gbé tẹ́ ẹ sí wọ́n sì wí fún un pé olúwa wá wò ó jésù sọkún nítorí náà àwọn júù wí pé ṣáà wò ó bí ó ti fẹ́ràn rẹ̀ tó àwọn kan nínú wọn sì wí pé ọkùnrin yìí ẹni tí ó la ojú afọ́jú kò lè ṣe kí ọkùnrin yìí má kú bí nígbà náà ni jésù tún kérora nínú ara rẹ̀ ó wá sí ibojì ó sì jẹ́ ihò a sì gbé òkúta lé ẹnu rẹ̀ jésù wípé ẹ gbé òkúta náà kúrò mátà arábìnrin ẹni tí ó kú náà wí fún un pé olúwa ó ti ń rùn nísinsìnyí nítorí pé ó di ọjọ́ kẹrin tí ó ti kú jésù wí fún un pé èmi kò ti wí fún ọ pé bí ìwọ bá gbàgbọ́ ìwọ ò rí ògo ọlọ́run nígbà náà ni wọ́n gbé òkúta náà kúrò níbi tí a gbé tẹ́ òkú náà sí jésù sì gbé ojú rẹ̀ sókè ó sì wí pé bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí ìwọ ń gbọ́ ti tèmi èmi sì ti mọ̀ pé ìwọ ò máa gbọ́ ti tèmi nígbà gbogbo ṣùgbọ́n nítorí ìjọ ènìyàn tí ó dúró yìí ni mo ṣe wí kí wọn kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi nígbà tí ó sì wí bẹ́ẹ̀ tán ó kígbe ní òun rárá pé Lásárù jáde wá ẹni tí ó kú náà sì jáde wá tí a fi aṣọ òkú dì tọwọ́ tẹsẹ̀ a sì fi gèlè dì í lójú Jésù wí fún wọn pé ẹ tú ẹ sì jẹ́ kí ó máa lọ nítorí náà ni ọ̀pọ̀ àwọn júù tí ó wá sọ́dọ̀ maria tí wọ́n rí ohun tí jésù ṣe wọ́n gbà á gbọ́ ṣùgbọ́n àwọn ẹlòmíràn nínú wọn tọ àwọn farisí lọ wọ́n sì sọ ohun tí jésù ṣe fún wọn nígbà náà ni àwọn olórí àlùfáà àti àwọn farisí pe ìgbìmọ̀ jọ wọ́n sì wí pé kí ni àwa ń ṣe nítorí ọkùnrin yìí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì bí àwa bá fi sílẹ̀ bẹ́ẹ̀ gbogbo ènìyàn ni yóò gbà á gbọ́ àwọn ará róòmù yóò sì wá gba ilẹ̀ àti orílẹ̀-èdè wa pẹ̀lú ṣùgbọ́n káyáfà ọ̀kan nínú wọn ẹni tí ń ṣe olórí àlùfáà ní ọdún náà ó wí fún wọn pé ẹ̀yin kò mọ ohunkóhun rárá bẹ́ẹ̀ ni ẹ kò sì ronú pé ó ń ṣàǹfààní fún wa kí ènìyàn kan kú fún àwọn ènìyàn kí gbogbo orílẹ̀-èdè kí ó má bàa ṣègbé kì í ṣe fún ara rẹ̀ ni ó sọ èyí ṣùgbọ́n bí ó ti jẹ́ olórí àlùfáà ní ọdún náà ó sọ àsọtẹ́lẹ̀ pé jésù yóò kú fún orílẹ̀-èdè náà kì í sì ṣe fún kìkì orílẹ̀-èdè náà nìkan ṣùgbọ́n pẹ̀lú kí o lè kó àwọn ọmọ ọlọ́run tí a ti fọ́n káàkiri jọ ní ọ̀kan ṣoṣo nítorí náà láti ọjọ́ náà lọ ni wọ́n ti jọ gbìmọ̀ pọ̀ láti kwá nítorí náà jésù kò rìn ní gbangba láàrin àwọn júù mọ́ ṣùgbọ́n ó ti bẹ̀ lọ sí ìgbèríko kan tí ó súnmọ́ aginjù sí ìlú kan tí à ń pè ní efraimu níbẹ̀ ni ó sì wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àjọ ìrékọjá àwọn júù sì súnmọ́ etílé ọ̀pọ̀lọpọ̀ láti ìgbèríko sì gòkè lọ sí jerusalem síwájú àkókò àjọ ìrékọjá láti ya ara wọn sí mímọ́ nígbà náà ni wọ́n ń wá jésù wọ́n sì ń bá ara wọn sọ bí wọ́n ti dúró ní tẹ́ḿpìlì wípé ẹ̀yin ti rò ó sí pé kì yóò wá sí àjọ ǹjẹ́ àwọn olórí àlùfáà àti àwọn farisí ti pàṣẹ pé bí ẹnikẹ́ni bá mọ ibi tí ó gbé wà kí ó fi hàn kí wọn kí ó lè mú un. johanu orí kejìlá nítorí náà nígbà tí àjọ ìrékọjá ku ijọ́ mẹ́fà jésù wá sí bẹ́tánì níbi tí lásàrù wà ẹni tí ó ti kú tí jésù jí dìde kúrò nínú òkú wọ́n sì ṣe àsè alẹ́ fún un níbẹ̀ martha sì ṣe ìránṣẹ́ ṣùgbọ́n lásàrò jẹ́ ọ̀kan nínú àwọn tí ó jókòó níbi tábìlì pẹ̀lú rẹ̀ nígbà náà ni maria mú òróró ìkunra nardi òṣùwọ̀n lítírà kan aláìlábùlà olówó iyebíye ó sì fi ń kun jésù ní ẹsẹ̀ ó sì ń fi irun orí rẹ̀ nu ẹsẹ̀ rẹ̀ nù ilé sì kún fún òórùn ìkunra náà nígbà náà ni ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ judas iskariotu ọmọ simoni ẹni tí yóò fi hàn wípé èéṣe tí a kò ta òróró ìkunra yìí ní ọ̀ọ́dúnrún owó idẹ kí a sì fi fún àwọn tálákà ṣùgbọ́n ó wí èyí kì í ṣe nítorí ó náà ni àwọn tálákà ṣùgbọ́n nítorí ìwà olè rẹ̀ òní ó ń tọ́jú àpò owó a sì máa gbé ohun tí a fi sínú rẹ̀ nígbà náà ni jésù wípé ẹ jọ̀wọ́ rẹ̀ ó ṣe é sílẹ̀ de ọjọ́ ìsìnkú mi ni nígbà gbogbo ni ẹ̀yin ṣáà ní tálákà pẹ̀lú yín ṣùgbọ́n èmi ni ẹ kò ní nígbà gbogbo ìjọ ènìyàn nínú àwọn Júù tí wọ́n mọ̀ pé ó wà níbẹ̀ wọ́n wá kì í ṣe nítorí Jésù nìkan bí kò ṣe pé kí wọ́n lè rí Lásárù pẹ̀lú ẹni tí ó ti jí dìde kúrò nínú òkú ṣùgbọ́n àwọn olórí àlùfáà gbìmọ̀ kí wọ́n lè pa Lásárù pẹ̀lú nítorí pé nípasẹ̀ rẹ̀ ọ̀pọ̀ nínú àwọn júù jáde lọ wọ́n sì gba jésù gbọ́